وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم كلا دا صلاة تاشي مبان وعلى النبي أتي وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà akirawa púpọ̀ ní ìjókòó tí a wà pàtàkì jùlọ àwọn tí wọ́n gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ àwọn jàmá alágbàlá mosque tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó mọ́ṣá bá wa san wọ́n ní ẹ̀san olóore àti kí gbogbo àwa náà tí a wá lọ́kùnrin àti ní obìnrin a sì tọrọ àmójúkò orí aago bí aago mẹ́rin àbọ̀kọ́ náà ló yẹ ká bẹ̀rẹ̀ àmọ́ ẹnu ìjọra ń bí ìtẹ́bá rẹ̀ nu ibi tí ọ̀nà kan ti ṣe mọ́mọ́tò bóyá ló tó yẹn one minute tàdẹ̀ fi wà ń bẹ̀ títí wọ́n fi ń pè pé ṣe káwọn ọmọ gbé ọ̀kadà bọ̀ tẹ́lómi wá wa mọ́tò ẹ mọ́ gbé bọ̀ orí ibi dání ẹ mọ́ gbé bọ̀ náà bẹ̀ náà sì ni láti ti bá wa ẹni pé kọ́lọ̀ kó sànú wa ní ọ̀rọ̀ èkó báyìí ọlọ́mọṣà bá tó gbogbo ẹ̀ so kíjọ máa dákun ká máa bínú àkọlé tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni al-a'yadu al-mubtada'a wal أحسن الله إليك الأعياد المبتدعة wọ́n ní àwọn ọdún tó jẹ́ àdádálẹ̀ wal ahkamul muta'alliqatu biha then àwọn ìdájọ́ tí ó so papọ̀ mọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala a máa sọ lọ náà rí ọ̀rọ̀ tí ọlọ́wọ̀n bó sọ tá nábì sọ ọlọ́ndàkùnmọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àfáà tí bá ń sọ̀rọ̀ tí ń ṣe wá àti ní mọ́n sórí búmbẹ́ ọlọ́dàkùnmọ́jẹ́ asọ̀fẹ́nú gbogbo jama náà tí ó sì gbọ́ wá ọlọ́dàkùnmọ́jẹ́ sì wá gbọ́ ọlá al-Qur'anul Karim àkọ́kọ́ al-a'yad ó ní ká sọ pé alẹ́ìd alẹ́ìdù kí ní jẹ́ bẹ́ẹ̀ torí pé nínú kéwú àwọn àfá akọwà lẹ́kọ̀ọ́ wọ́n ní alhukmu ala shay'in faru'un an tasawwuri alhukmu ala shay'in faru'un an tasawwuri bàbá fẹ́ gbé dájọ́ lé nǹkan kan ẹfẹ́ sọ̀rọ̀ ń pa nǹkan ó tọ́ lẹ́fẹ́ sọ ní àbí òtọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan yóò mọ wá lábẹ́ pé ẹ ti kọ́kọ́ mọ nǹkan náà sòtá abákan sọ àwọn ọdún tó já àdádálẹ̀ kí ní jọ́dún gan-an tí kan fi wá ń jẹ́ àdádálẹ̀ a máa ìmọ̀ tí ń jọ́dún ẹ wá ń pè ládádálẹ̀ èyí tí èyí tàdádálẹ̀ bóò láti mọ̀ yàtọ̀ láàrin wọn bàbá mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ láti lè máa bàbá tó wá mọ̀ yìí tó jẹ́ àdádálẹ̀ ó wá kú pé ìdájọ́ wo ni oṣù mọ́ jẹ́ àwọn ọ̀rọ̀ míì tó wá so papọ̀ mọ́ lábẹ́ ẹ̀rí gbólóhùn al-Eid tá a máa ń pè ní ọdún táwọn elétò wa gbé jámùrù rẹ̀ wá pé al-a'yadul nínú èdè lárúbáwá ìpìlẹ̀ tó ń pè ní ìdù kò bá ti jẹ́ ìdù áùdù àbí ìdù ni ò bá ti jẹ́ àmọ́dí kan òun ló fà á tó ṣe wá ń di ìd tó fi ń di pé wọ́n ṣe nǹkan kan táǹpé nínú masarfu ní al-i'lal ní al-i'lal torí pé tó bá tó lọ wá bó ṣe lọ rèé wá yóò dà papọ̀ mọ́ gbólóhùn ní ní ìdù ìyẹn ni bí igi ìdáná kó lè máa dà papọ̀ mọ́ra wọn wọ́n ní ó da ẹja àti kọ́lùbù eléyìí dáfọ̀ à ń lélẹ́ ti bá tírú ẹ sì jẹ́ pínlẹ̀ fi lọ́gà wa alaikumus salam wa ìdí nìyẹn ni gbólóhùn yìí fi wá ń jẹ́ Eid àmọ́ bó ti jẹ́ Eid yìí kò yí pìlẹ̀ bíi títí ń bọ̀ padà torí yìí ni ó jẹ́ agbágbóye tá a fẹ́ sọ ìpìlẹ̀ bó ní tí ń bọ̀ máa bí rẹ̀ ní ká sọ pé àádá ya'udu tí lárúbá bá ní àádá ó padà wá ya'udu ń padà wá áúdán pípadà ó tó kí tàbá ti ń sọ̀rọ̀ pa ìd láti ní wọ́n ṣe kọlù wá wùbẹ̀ sí yá ló jẹ́ kó rí báyìí dáfà alẹ́lẹ́ tìbá a jẹ́ pé túmọ̀ ń tábà máa pè ní ìdù yóò jẹ́ in tó ṣe pé in máa ń padà wá ló fi jẹ́ sí pé ta bá ń sọ̀rọ̀ ń pa eid àwa ń tu sí ọdún ni ọdún tá tu sí in tá ń ṣe nínú ẹ̀ òun la fi tu torí pé dùnú là máa ń ṣe nínú ẹ̀ àmọ́ tí ń jẹ́ eid nínú èdè lárúbáwá tí ṣẹ̀ríà náà padà wá gbé dájọ́ lé lórí òun ni tó ṣe pé bó bá ṣẹlẹ̀ tán a tún mọ́ retí pé ìmí ìfẹ́ dé ìjọ abá ti ń ṣèkan tán láti mọ́ kíra wa pé ọlọ́run mọ́sáàjì á ṣe tẹ̀mí ó túnmọ̀ sí bá a bá parí ẹ̀ a mọ́ retí pé kí ni ìmí ń bọ̀ ń tá ń pè lọ́dún nù bá bá sọdún ìtùnú àwẹ̀ tán kí la wíjọ̀ mọ́ ọlọ́run ṣe ẹ̀mí bàbá sọdún léyá a sọ pé àṣèyí ṣe ẹ̀mí ó túnmọ̀ sí pé bá ti ṣe tán a tún retí pé ìmí ìṣe kí ni jọmọ́ ìmí ń bọ̀ ìta ń pè ní ìdùn ní èdè lárúbáwá nù látara pé pípadà wá ọjọ́ tí ó wà padà wá yìí ìdùnnú làá mọ́ ń ṣe ń bẹ́ẹ̀ ó nìgbà tán wá bẹ́ tú kéwu ìdùn fún wa nú èdè Yorùbá náà ṣe wá ń tú ìdùn sí ọdún yẹn ni pé máa bá sọ dúta dun nínú ẹ̀ á tún mọ retí pé èmi ń bọ̀ ẹ̀wọ́n rí eid ìjọ tí ànábì ó fi lọ́lẹ̀ torí pé tàbá ti ń sọ̀rọ̀ pa àyádùn mùtádà èyí tán dálẹ̀ ajáṣẹ́ ìkọ́ọ̀mọ̀ ẹbẹ̀ tí ó jẹ mọ́ ṣòro à tí ìsìláàmù fi lọ́lẹ̀ ìjọ tí ìsìláàmù tàbí nàbíwá Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tó ti fẹ́ máa fi tánkè ní Eid tó ti fẹ́ máa fi lọ́lẹ̀ níjọ́ náà ló ti ń tako gbogbo ìmí táwọn èèyàn ò bá máa dálẹ̀ níjọ́ tí ti ń fi ọdún lọ́lẹ̀ tí ti ń fi Eid tó jẹ́ súnà lọ́lẹ̀ níjọ́ náà ló ti ń ṣe àtakò gbogbo ìmí táwọn èèyàn ò bá máa ṣe. Al-Imam Abu Dawud alayhi rahmatullah wọ́n gba ìgbà wa hadithi kan hadithi náà jẹ́ hadith afa wa anas ibn malik radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ó sì láwọn riwaya míì náà táwọn míì gan bẹ ala sharti al-imam muslim rahimahullah afa wa anas ibn malik radiyallahu ta'ala anhu ó ní qadima rasulullah sallallahu alayhi wa sallam al-madina ó lá nàbí sallallahu alaihi wasallam ó wá sílùú Madina ìgbà tí ó débẹ̀ walahum yawmani yal'abuna fihima wọ́n ni wọ́n ti wá yọ ọjọ́ méjì kan lẹ̀ ọjọ́ méjì yìí ó làwọn lárúbáwá tí wọ́n ń bẹ ní Madina ni wọ́n ti yọ ọ́ pé ọjọ́ náà làá máa fìdùnnú hàn ọjọ́ náà làá máa ṣeré ọdún ọjọ́ náà làá máa dáná ọdún ọjọ́ náà làá máa waṣọ ọdún ọlọ́jọ́ méjèèjì yìí ìgbà anábì wá dé anábì wá rí bí wọ́n ti ń ṣe ń jọ méjèèjì anábì wá pè wọ́n pé ẹ wá máa ha dáa nílùú yóò máa èwo lọ́jọ́ méjèèjì àwọn míì náà wọ́n fà gẹ́gẹ́ bí àfọ́nìtura Ummul Ma'bud tó ṣe Sharh Sunan Abi wọ́n lọ́dún méjèèjì náà ìkan jẹ́ ìkan jẹ́ maharajan fáránúwa ni mahazani yawman ọjọ́ méjèèjì tẹ́ yọ́lẹ̀ yìí bóò ní tiẹ̀ ti jẹ́ kí ni máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn aṣọ bá nẹ́bí ìjọ náà pé kúnnà nal'abu fihima fil jahiliya ilé ànábì kó tó di pọ́ mú ìsìláàmù dé ó làwá ti yọ méjèèjì yìí kalẹ̀ ọjọ́ méjèèjì làá máa ń dunnú làá máa ń ṣeré ọdún làá ń dáná ọdún ń jóúnjẹ ọdún ń ṣe gbogbo ẹ̀ wọ́n ni a máa ń ṣe lọ́jọ́ méjèèjì rẹ̀ anábùwà Muhammad sallallahu alayhi sallam wá sọ fún o ó ẹni ní o abidala mẹ́ta kí èsì gbólóhùn ibẹ̀ là ń bọ̀ lakọ́dí abidala kó mú lọ́rù ó ní ọba ó ti rọ́pò fún yín lakọ́dí abidala kó mú lọ́rù khayran minhuma ọlọ́run ọba ó ti fi ọjọ́ méjì míì ó ti fi rọ́pò ọjọ́ méjì eléyìí tẹ́yìn ṣe yìí ọlọ́run ọba ti fi ọdún méjì míì tó dáa ju àwọn eléyìí lọ ó ti fi rọ́pò fún yín ju àwọn méjèèjì yìí lọ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábíwá lọ́dún méjì tọ́lọ́hun ti fi rọ́pò rẹ̀ tó ti fi rìpléṣì rẹ̀ ó ní pé Eidul Adha wà Eidul Fitr ó ní pé ìkan ó máa jẹ́ Eidul Adha ọdún tá a máa ń pè lọ́dún léyá ìyẹn lọ́dún tá a máa ń gúnran nú ẹ̀ lásìkò duha wà Eidul Fitr àti ọjọ́ tá a máa ń túnu ipa àti gbààwẹ̀. nam hadith hadith hadith yìí o náà ni yóò fẹ́ jẹ́ gùn lónìí insha allah ta'ala bó bá ti pẹ́nu hadith ẹ̀yọ̀ kan yìí náà lágbàgbọ́yé rẹ̀ fi ń tà ń sọ ó da ká gbàgbọ́yé hadithi muhammad sallallahu alaihi ọjọ́ yìí fi ọdún méjì tó fẹ́ méjèèjì náà Eidul Adha àti Eidul Fitr ọjọ́ méjèèjì yìí bákan náà ó là nẹ́bí ti kọ̀ndẹ́mù ọdún méjì táwọn èèyàn máa ń ṣe tẹ́lẹ̀ ìgbà tí ó wá kọ̀ndẹ́mù ẹ̀kí ló gbólóhùn tó wá lò ó ní làkọ̀dé abdalakumullah ọlọ́run ọba ti rọ́pò fún yín nínú èdè lárúbáwá ni wọ́n bá ní abdala a fi nǹkan rọ́pò fún nǹkan ìtumọ̀ pa àdẹ̀fi nǹkan rọ́pò fún nǹkan ni pé agbé kan kúrò àwa ṣe kí ni jọmọ́ àwa gbé míì sí ẹ wo àwọn kiri tó tó tán fi ń kámẹ́rà yìí bàbá yìí ti yọ̀ kan kúrò tí wọ́n fi míì sí intention òun là ń pè ní ibdal wọ́n ká kan kúrò ńlẹ̀ wọ́n wá gbé kan síbẹ̀ a jẹ́ pé Islam pẹ̀lú gbólóhùn tá ànábì lò yìí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ń júwe fún wọn bẹ̀ pé ọlọ́run ọba ti ká méjèèjì tẹ́ ẹ mọ̀ ó ti ká kúò méjì míì tó wá fẹ́ ó ti gbé wá méjì míì wo ló fẹ́ Eidul Adha wa Eidul Fitr ká ní pé bọ́lọ́run ọba ṣe fi méjì míì rinlẹ̀ yìí ó sì fẹ́ kí méjì tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà ó sì máa lọ ni kò ní lo gbólóhùn àbùdálà ìdí ò bá jẹ́ ni pé làkọ́dé àbọ́fà wáwù ilé yìí máa kódà ó lè wá ní kọ́ irọ́ ń mìíràn ó lè wá ní ah, ọlọ́run tún ti bá yín fi méjì kan kún ìjẹ́ ìṣe o kódà méjì ìtọ́ ọlọ́run ó dáa ju méjì èyí tí ẹ̀ ń ṣe lọ ìtumọ̀ tá a bá wá mú bẹ̀ ni pé bá a bá ṣe ń ṣe méjì tọ́lọ́run mú wá méjì tán ti ń ṣe tẹ́lẹ̀ náà kí ni ò bá mọ́ sí a máa kọ̀ǹtínú rẹ̀ a jẹ́ pé ìtúmọ̀ nábì sọ pé méjì tí ń bẹ́ńlẹ̀ ọlọ́run ti fi rọ́pò ó ti kalẹ̀ méjì míì tó mú wáyé nìkan la gbọ́dọ̀ máa ṣe tọ́ bí ìkan bá ti wá ń bẹ́ńlẹ̀ tọ́lọ́run ọba sì gba dànù páàfẹ́ tó wá mú méjì míì wá ẹ̀dàkùndẹ̀mọ́ ìjọ táwọn míì bá tún dé ńkọ́ kò gbọ́dọ̀ máa rí ìdíjòkó torí ìtó bá gan-an wọn kalẹ̀ àìmọye nǹkan sì ní islam bá lẹ̀ tí ò ká lẹ̀ ìmí ìbẹ̀dẹ̀ ńgbà tí islam tún bá lẹ̀ ó tún sọ ọ́ dẹ̀sìn hajj tó jẹ́ rukunun min arkani islam àwọn lárúbáwá ti ń ṣiṣẹ́ hajj anabiwa muhammad ti dé ìlànà tẹ́sì ń gbà fi ń ṣiṣẹ́ hajj òun náà ni pé gbogbo ibi tí ìran lárúbáwá bá wà lágbàáyé gbogbo wọn ni wọ́n wà bẹ́ẹ̀ ìjọ ìsìláàmù náà sì dé a hajj yìí ó ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ilé ìfẹ́ ajá kí ẹ̀mọ́ yín lọ́wọ́ ni ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ló mọ̀ ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tán wá fi kún ìsìláàmù wá yọ kúrò bí gbogbo àwọn àsùwákì tí wọ́n máa ń lọ ìsìláàmù yọ yìí kúrò nù ṣe hajj àwọn nǹkan míì tí wọ́n wá ń ṣe ó kàn modify nǹkan míì àwọn míì nú àwọn lárúbáwá tí wọ́n bá tà wáàfù kàábà níjọ náà wọ́n máa ń tà wáàfù ní òhò àmọ́ ìsìláàmù wa modify pé ìwòwò nálẹ̀ wà o àyè máa ń wọ bọ́ksà sábẹ́ àyè máa ń wọṣọ sábẹ́ o àmọ́ àá oníhòòhò ọmọlúwàbí yìí kò ní mákan ló dání ẹ wá máa pa kájà aṣọ ló fi jẹ́ pé àákàn pa kájà aṣọ ni àmọ́ gbogbo ìsàlẹ̀ wa kíníkù mẹ́ tí é pé àwọn ẹni tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ájì ní 2015 kan tí ṣẹlẹ̀ ńláńlá tó ẹ̀mí lọ ní ọdún náà tó ṣẹlẹ̀ àwọn ẹlòmíì ń gbà tí fún pinpin tí kálukú rọ́lura wọn tó di kìíní tán nígbà ẹlòmíì ríra rẹ̀ yọ kúrò báyìí aṣọ ara mi rẹ̀ ó há sáàrin èrò ìgbà tó wọn ó bọ́ta gbangba òun ọmọlúwàbí ló wà. lálẹ́ mọ̀ pé ìsìláàmù dé kí ló ṣe ó mọ̀dífà ẹ̀ ẹ̀tún wọ́n ṣe ní ìsìláàmù owó kan lánú pàgàrí ẹgbọ́ áádà ni kìí ṣe ìbáádà àìmọ̀kanu ó ní gbogbo ẹjẹ́ bá ti ń gbọ́ tí bá ti ní ànìkọ́ọ̀bù pé ó bojú áádà ni kìí ṣe ìbáádà èyí tó dàrú mọ́rú wọn lọ́wọ́ ni pé àṣà tí ti ń bẹ ńlẹ̀ kí ìsìláàmù ó tó dé ni àmọ́jọ́ tí ìsìláàmù bá ti gbà kúrò lọ́wọ́ aláṣà tó ti sọ́ di ẹ̀sìn àìmọ́ pẹ̀lú ẹ̀ láṣà mọ́ ó ti di ìjọsìn ọlọ́run ìdí nìyẹn islam bá hajj kò takò islam tún fi lọ́lẹ̀ kódà ó tún wá sọ di ruknon min arkani islam pé ìwádìí pé gbogbo lárúbáwá wọ́n máa ń wá ní gbogbo ìlú ọlọ́kan òjọ̀ kan ó wá kúrò lórí lárúbáwá nìkan gbogbo ibi tí mùsùlùmí bá wà nínú ayé wọ́n wá máa lọ sí hajj kódà nínú amùkókó wá mi àbí àìmọ̀ ṣe hajj mi alhamdulillah ìyẹn ni ó jẹ́ àmọ̀ pé ẹgbọ́n ní kódà ájì ń polówó lókè yìí ìyẹn ni ó jẹ́ mọ̀ pé intanpe ní eid ìgbà nẹ́bì ti kọ̀ndẹ́mù ẹ̀ mọ́jọ ara rẹ̀ láàmú mọ́ mọ́jọ kan ara rẹ̀ mọ́ ìyẹn láàbí rí pé ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ̀rọ̀ kan tá a máa ń sọ nílẹ̀ Yorùbá Yorùbá sọ pé gbogbo ọdún tó bá bá wa láyé oníkíni òun ní ṣíṣe tẹ̀símọ́ wo torí ìrẹsì Christmas náà ni o. àti chicken new year torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ká ní wọ́n bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ nìdélẹ̀ ni ijó àwọn eléégún kó pankẹ́rẹ́ jáde tó ń kó àtòrí jáde tí wọ́n ń ṣera wọn látòrí èyí ṣe tí wọn náà ta pé náà ni ẹjẹ́ mi náà látòrí díẹ̀ ọ gbéra rẹ kalẹ̀ kan já ọ látòrí ọgbà pé yóò wá pé yóò lọ́dún ẹbọ karamba ní ọwọ́ ara rẹ ọ lọ́ọ̀bẹ jẹ pankẹ́rẹ́ torí pé wọ́n lọ ní gbogbo ọdún tó ó ní ṣíṣe àmọ́ tí Islam jẹ́ ká mọ̀ báyìí ni pé gbogbo ọdún tó bá bá wa láyé kọ́ ní ṣíṣe ọdún tí ó máa bá wa láyé tá a máa ṣe òun náà ni àwọn ọdún tó jẹ́ Eidul Adha àti Eidul Fitr ká wá wá sínú tọ́pìkì wa ajẹ́kẹ́lẹ́ yìí a fi ṣe táwùtì à kí gbogbo wa lè jọ understand ara wa ń gbà tá a bá ti ń bọ̀rọ̀ lọ nísìn àfi mímọ dára wa yàn wọ́n ní àyádùn lìmùtádàá so ká tó lọ bí àlàkámù lìmùtàlíkọ̀ bí á ó yá káwọ́kọ́ mú àwọn ọdún wo làwọn àdáadáalẹ̀ ọdún but kí n tó máa wá máwọn àpèjúwe wa kí n kọ́kọ́ mọ̀ sí wáyé kí ni tá sọ pé ń pè lọ́dún kí náà ń pè lọ́dún ìjọ pé tá bá ṣe ní ọdún yìí á tún máa ìdù ní àbíkẹ́ ìṣe ìdì àwọn èèyàn ọmọ tí wọ́n sọ wọ́n ṣọ́dún ni àbọ́dúkọ́ ọdún ni àbọ́dúkọ́ ah, ah, àwọn èèyàn àti ah. ìlọ̀sájọ ìdájọ́ rẹ̀ ókè ó dàbí kí n tó dàrú nìyẹn kábọ̀tì ìsọ̀dájọ́ pé ṣó wọlé àbí ò wọlé ṣùgbọ́n pẹ̀lú tá a pè ní ọdún fún wa ọdún ni àbọ́dúkọ́ ọdún ni alhamdulillah sọ wá rí díjòkó ní islam àbí ò rí díjòkó kò rí díjòkó torí pé àdẹ́gbọ́ muhammad sallallahu alaihi wa sallam ó lọ́lọ́run ti fọdún méjì ní ìrọ́pò fún ìdáhùn lárúbáwá ti ń ṣe sọdún méjì ní ìtọ́lọ́run fẹ́ yẹn òun náà la gbọ́dọ̀ máa bá ọlọ́run fẹ́ so maulidi nabi àwọn tí wọ́n ṣe fẹ́ o wọ́n kọ ọdún ni wọ́n ń ṣe torí tá bá parí ìtọ́dún ni wọ́n tún máa retí pé ọlọ́jà tèmi wọ́n dẹ̀ sí ní déètì ajẹ́pẹ́ táǹkì ní ọdún nìyẹn ẹ wá rí ọdún tá à ń sọ yìí àtọdún mólídì nàbí àtọdún kírísímásì ìkàpọ̀ sí àtọ̀ láàrin méjèèjì o sẹ́rí mólídì nàbí àti kírísímásì kò sí kíni jọmọ́ kò sí àtọ̀ láàrin méjèèjì àkọ́kọ́ méjèèjì náà ni ọdún tí ó lọ tí ó ṣe kíni tí ó padà wá ẹ̀ẹ̀kejì méjèèjì náà ni wọ́n fi ń sẹlibrétì ọjọ́ bí àwọn ànábì ọlọ́run méjì kan mọ́lídì nàbí ọjọ́ bí ànábì tiwa àbí kírísímàsì ọjọ́ bí ànábì wa Ìsá aláìsàlátì wasalam ó tọ̀nà mélòó tọ́bi jọra wọn. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí méjèèjì fi jọra wọn ò ní pé nínú ọ̀dọ̀ ẹ̀sìn àwọn gan nínú wọn kò sí ti ń jẹ́ kírísímàsì níbẹ̀ so bídíà ló ń jẹ́ nínú kíni wọn nínú ẹ̀sìn wọn nínú ẹ̀sìn tiwa náà mọ́lídì nàbí náà ń kọ́ bídà so tán bá ti ń wá nǹkan tó jọra wọn jù láyé òun náà ni mọ́lídì nàbí àti Christmas ìjọba bá ti wá ráfà àtọ́lọ̀ ń bá ní kó rọ̀ yóò díẹ̀ tó bá ti ní à ah, Christmas yóò dá ẹ má jẹ́ a máa ṣe ẹ̀ ìtìmọ̀ sọ pé àkàràmọ̀ pé wọ́n lọ Christmas ẹ bá ti takò ẹ ti ń takò mọ́lídì nàbí yìí ìjọ tẹ bá ti wá rẹ̀ tó yẹ hànà dáadáa tó bá ti gba mọ́lídì nàbí yìí bí luzum ó gbọ́dọ̀ gba Christmas torí nǹkan kan náà ni orúkọ tó bá pe Christmas náà lọ pé mọ́lídì nàbí ẹ wá rí àwọn ọdún yìí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ mọ́lídì nàbí ó ti di eid torí pé ìmọ̀ ń lọ ìfimọ̀ ṣe kí ni ìmọ̀ ń bọ̀ Christmas ìmọ̀ ń lọ ìfimọ̀ ṣe kí ni ìmọ̀ ń bọ̀ new year ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń lọ ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń padà wá. bákan náà àwọn kinní kan day teachers day may twenty seven kọ́ yẹn àbí children's day ni yẹn children's day wọ́n tún gbé kan kalẹ̀ mothers day workers day èwo tún ni day fathers day èwo tún ni valentine kódà ìjáàb day ẹṣin wàfà ẹṣin wàfà boxing day tí wọ́n fọ́ra wọn lẹ́yìn gbogbo orú àwọn eléyìí pátá gbogbo kìíní kan day day day lópin ìgbà tó ṣe pé wọ́n máa retí ọjọ́ yẹn kó ṣe kíni jọ̀mọ́ kó tún padà wá ó ti di Eid kí tó wá kù láàrin húnà ìṣkáàl yuriduha ba'du an-nas àwọn èèyàn máa fẹ́ mú ìrújú kan wá láàrin wọ́n á ní ìgbà tí ẹ bá wá ń sọ pé children's day mother's day kìíní kan day ìdí gbogbo ẹ̀ àwọn gbà pẹ̀lú regulation tẹ̀ mú wáyé pé ṣùgbọ́n àwọn èèyàn kan máa ń ṣàwọn program kan tọ́lẹ̀ máa ń sábà ṣe òun náà wọ́n kàn máa lọ́kọ̀ wá ni wọ́n ti mọ́ máa ń ṣe kbc sẹ́yìn pé wọ́n ti ti fẹ́ ṣe mí báyìí wọ́n níyẹn náà òun náà ń lọ ó dẹ̀ ṣe kí ni ó padà wá ayùwà hada ishkal ishkal kabir jiddan sẹ́rí gbogbo àwọn ìrújú báyìí lèyàn ṣe gbọ́dọ̀ mọ kẹ́kọ̀ọ́ kó lè mọ yẹra ẹni dáadáa gbogbo àwọn ẹni tí wọ́n máa ń ṣe dé dé dé ọjọ́ tó máa ń ṣe ni wọ́n máa ń ṣọ́ ni àbí tí wọ́n fẹ́ ṣe nú ẹ̀ ni wọ́n máa ń ṣọ́ sá ọjọ́ náà máa ń ṣọ́ ọjọ́ yẹn kankan lè yá àbí kò lè yẹ kò lè yẹ níjọ́ tó bá ti pè ní children's day wọ́n mọ̀ mọ̀ pé àwọn gbọ́dọ̀ ṣe kí ni jọmọ́ a gbọ́dọ̀ celebrate ẹ̀ àwọn tó ń ṣe KBC àtàwọn program tẹ́mọ́ ni wọ́n ń ṣe ṣé ọjọ́ yẹn gangan ni target wọn ni àbí nǹkan táwọn fẹ́ ṣe nínú ọjọ́ yẹn ni wọ́n focus sọ̀rọ̀ mọ́ àwọn bẹ́ẹ̀ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n wá gbé tò kalẹ̀ ah ètò ta fẹ́ ṣe àwọn èèyàn ta fẹ́ ṣe tẹ́ bá dẹ̀ wọ àwọn tó ń gbé KBC kalẹ̀ àwọn ní àwọn audience wọn àwọn ọ́díẹ̀nsì wọn ara ọ́fíìsì ara abiṣẹ́ wọn dàbí àwa yìí sẹ́yìn pọ́pọ̀lọpọ̀ ti wá àwọn ìdára ọ́fíìsì ẹ̀rọ bá ti pọ̀ tó wíwá yìí nìsín kí ló fà á òsì ọ́fíìsì kan tá à ń lọ àìdára ọ́fíìsì kan tó yẹ péjọ kan là ń ṣiṣẹ́ àwọn èyí tí ó ní alákọ̀wé kò sígbà táwọn lè ṣe dánilẹ́kọ̀ọ́ fúnra wa ṣùgbọ́n ilé ìlú àwọn audience wọ́n láwọn target free sars kò tán máa free nìyẹn ẹ ti a target wọn láwọn àsìkò yẹn ó jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tán fẹ́ ṣe fún wọn ó ní máa bá ó ní fókọ̀sì wọn. lídà torí ilé agbọ́dọ̀ gbàgbọ́ yẹ kíní kan jọmọ́ mùsùlùmí ó ní pé gbogbo ọjọ́ tá a bá ti yọ ọjọ́ kan kalẹ̀ kí ni pé ọjọ́ náà láti yọ ọ́ lẹ̀ torí ọjọ́ náà láti ṣe yọ ọjọ́ lẹ̀ ó ti bọ́ sí ipò Eid rí gbogbo àwọn ọdún yìí ìdájọ́ wọn wá yàtọ̀ ọ̀sọ̀ síra wọn àwọn alápè wọ́n ní àyádùn lè mùtádà bọ̀bá ti jẹ́ mùtádà ìmí ń bẹ bídà rẹ̀ bídà àtún mukaffira ìmí sì ń bẹ bídà rẹ̀ bídà àtún mufassiqa àwọn ọdún yìí ìjẹ́ bídíà míì tí mi jẹnu ẹ̀ bídíà tó lè sọ ní di kèfèrí ni àbí ká ní bídíà tí yóò sọ iṣẹ́ ní di kèfèrí ni lápèjúwe àwọn tí wọ́n ń ṣe Christmas àwọn tí wọ́n gbé e dání àwọn kùfàrù ni ọdún wọn yìí kúfúrù ni ẹ̀ríkà pé ń bí dáa lẹ́ẹ̀kan bí dáa ta pé lẹ́ẹ̀kan ni pé nínú ẹ̀sìn wọn wọ́n dáa lẹ̀ sínú kíni sínú ẹ̀ ni àmọ́ ẹ̀sìn wọn gan lápapọ̀ kíni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúfúrù ni ìtakótọ́ ọlọ́run lẹ̀sìn wọn nítorí pé ẹ̀sìn wọn ànábì wọn tí wọ́n ń tẹ̀lé ànábì ọlọ́run tọ́lọ́run fi ṣẹ́rán ni àsìkò tọ́lọ́run dẹ̀ lóun ti gbéṣẹ́ fẹ́lòmíì ti dé ìmọ̀gbà fẹ́lòmíì tọ́lọ́run ọba ti gbé dìde ìtakò ànábì wọn náà ni ìtìtakò ànábì wọn tí wọ́n ń takò ànábì wọn kò fòrò ní tó yẹ kó ti sọ wọ́n da láì nígbàgbọ́ sọ́lọ́run ọba mọ́ náà ọdún wọn tí wọ́n bá wá gbé kalẹ̀ ọdún yìí ṣe kèfèrí ni mùsùlùmí tí ń bá wọn bá wọn ṣe é nítorí pé anábùwà muhammad sallallahu alaihi wasallam anábì ni man tashabbaha bi qawmin fahuwa minhum ó lẹ́nikẹ́ni tó bá kọ́ṣe àwọn ìjọ kan òun náà ti di ara wọn sọ àwọn ènìyàn tí wọ́n ń ṣe kúfùrù ni èyí tí wọ́n ṣe takùtọ̀ láwọn bá subhanahu wa ta'ala ẹni tóun náà bá ti ń kọ́ṣe wọn òun náà ti ń rìn nú ni ṣùgbọ́n ṣé ǹjẹ́ ta bá wá rẹ́ni tó ń bá wọn ṣe Christmas tí n tó kù ní káwà náà wá ní ah, pẹ̀lú ilé ìtọ́ ṣe yìí asbahata bihadha kafiran kalla laysa kullu man waqa'a fil kufri waqa'a al kufru alayhi wa laysa kullu man waqa'a fil bid'a waqa'at al bid'atu alayhi kìí ṣe gbogbo ẹni tó bá fọ́ọ̀lù sínú in tó lè sọ ní di kèfèrí náà ló ti sáré di kèfèrí pẹ̀lú ẹ̀ ó lè nírújú ó lè yá láìmọ̀ kan ó lè mọ iye òun lè mọ fún ní tàwílù kan lọ́dọ̀ ààrẹ kò ní jẹ́ ká lè sáré sọ pé ọdí kékeré pẹ̀lú o. a máa mọ̀ wọ́nu ẹ̀ pé ìntọ́ fi ń ṣeré yìí bí ìgbà téèyàn ń fi orí ejò tí fi ń ṣe kíni tí fi ń họmú ni. àwọn gbogbo àwọn ọdún bá wọ̀n wọ̀nyí mùsùlùmí wa gbọ́dọ̀ ṣọ́ra fún un. àwọn èyí tó lè sọ níbi kẹfẹ́ nílò àwọn táwọn yìí tí èpínjọ́ téèyàn bá tún tẹra mọ́ bẹ́ẹ̀ àfikún olúwa rẹ̀ ṣọ́ra. Christmas New Year àwọn tó fọ́ọ̀lù sílẹ̀ rẹ̀ ọdún Ògún ọdún Ọ̀tà ọdún Ọ̀ṣun láti wá èyí tó wá burú ń bẹ̀ ni pé kí mùsùlùmí gan tún wá jẹ́ pòun ló wá tún fi ń lọ́lẹ̀ fún wọn aburú ni o ṣe pé wọn wá rọ́dún Ọ̀tà ṣe mọ́ mùsùlùmí náà ló wá kù kí wọ́n ṣe kí ni kí n tún wá ń bá wọn sọ́dọ̀fin kí wọ́n pé àwọn olóògbòrí náà ti ń jà fún kélé kan náà nìṣẹ́ ìpè àwọn náà fẹ́ jẹ́ kan yọ ọjọ́ lẹ̀ fún kí ni tàwọn náà fọ́dún tiwọn náà àwọn tó sì bẹ níbi alẹ́ abẹ́jì mùsùlùmí ló mọ bẹ́ńbẹ́ ká tó lè fásì ẹ̀ ó gbọ́dọ̀ ní tí ó lọ láàrin wọn mùsùlùmí tó náà bá bá wọn tẹ̀ka sí pé ẹjẹ́ alẹ́galáìsì ẹ̀ kó wọlé ó sílẹ̀kùnlẹ̀ kúkú fúru ni o táwọn àfáà bá ń sọ fún yàn pé ẹ ṣọ́ra pẹ̀lú àwọn òṣèlú àwọn ewu tí ń bẹ́ńbẹ̀rẹ̀ ká bá ti ń gbẹ́rù kan báyìí wá democracy lẹ́jọ́ ń ṣe ẹ wọn náà láàyè ni torí freedom of religion ó wà nínú democracy tọ́láwọn ń ṣe kọ́lọ̀ kó sàánú wa kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn míì wọ́n ń bẹnu àwọn ọdún tá aláwọ̀ yóò mọ̀ dálẹ̀ yìí tí ó dé tó wọ́n mọ̀ sọ̀yọ̀ ní fáàsì ìmí ìgò ni di ọmọ tí ò ní jọ ọmọ dáadáa lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì àpèjúwe yìí onírú yìí kan pè ní mother's day tẹ́lá àwọn ẹni tó gbé mother's day kalẹ̀ aleykum salaam marhaban ya aba abdullah àwọn ẹni tí wọ́n gbé mother's day kalẹ̀ àwọn bìlíìfù pé ah, ìyá tó bí àwọn sáyé àwọn náà gbọ́dọ̀ ní táwọn ó máa fi fi ẹ̀mí ìmoore hàn táwọn ìyá àwọn náà ṣe gbé mother's day lẹ̀ ìjọ tó máa láwọn ṣe mother's day yẹn ìjọ náà nìyá wọn wà rí dùnú tó yẹ kí òbí máa rí lára ọmọ rẹ̀ wọ́n rẹ̀bùn lọ wọ́n ra gbogbo nǹkan lọ kódà wọ́n owó kó ọmọ ọ̀dọ̀ ni wọ́n lọ níbẹ̀ a tún máa rí mùsùlùmí náà òun náà sì tún máa bá wọn ṣe ọjọ́ yìí ló tún dé òun náà tún wọn celebrate irú eléyìí èyí tí ó sọ nídìí òun ni fàásìk nítorí pé fùsùkù ni àmọ́rù tá a sọ lórí ìtẹ̀kan laysa kullu man waqa'a fil bid'ati waqa'at al bid'atu alayhi. tún jẹ́ tàbájì rẹ̀ tí sí ẹjá mọ̀ pé wọ́n lákìí sí pé sallallahu alaihi wasallam tó sọ fún àdìsí ṣẹlẹ̀ àbìdàwù tá a ike àlọ́lọ́run ọba ti fi ọdún méjì míì ó ti fi rọ́pò fún wa so gbogbo ọjọ́ tá a bá ti ń bẹ láyé a gbọ́dọ̀ lọ́jọ́ tá a yọ ọlẹ̀ lọ́jọ́ ọdún mọ́ ẹ wá jẹ́ agbọ́n kíníkan yẹn bí hadith yẹn o ẹ jẹ́ agbọ́n kankan yẹn tó máa ń dàrú ẹlòmíì lọ́wọ́ ṣé mọ̀ pé àwọn ará jàhìlíyà ìgbà tá ànábì bí wọ́n pé máa hà dá nílé yòómà kékeré àwọn ọjọ́ méjèèjì tẹ́ ń ṣe kí ni wọ́n wí ẹ̀ wọ́n ní pé kúnnà nal'abu fihima fil jahiliya àwa máa ń ṣeré lọ́jọ́ méjèèjì ni àwa máa ń dunnú lọ́jọ́ méjèèjì ni kí ìsìláàmù tó dé ìgbà nábì fẹ́ condemn ṣé dùnú tó máa ń dunnú lọ́jọ́ méjèèjì ṣóun là nábì condemn mọ́ wọn lọ́wọ́ ni àbí ọjọ́ méjèèjì tí wọ́n fi máa ń ṣọdún yẹn ọjọ́ là nábì condemn mọ́ wọn lọ́wọ́ a jẹ́ sí pé àwọn ẹni tí wọ́n bá láwọn ń ṣe gbogbo àwọn dé dé dé dé argument tó dùn fi mú wọn pátápátá ó ní pé lópin ìgbà tẹ́ ẹ ti ń tágẹ́ẹ̀tì ọjọ́ yẹn ó ti bọ́ sínú po ẹ̀yìn. èyí tó wá burú jù nírú àwọn èmi ni mother's day mother's day àwọn ìyá ò wá ní rí ìgbádùn mọ́ ọjọ́ yẹn lẹ wá fi ìgbádùn àwọn ìyá yín sí. ẹlẹ́mi wa ni ẹ ẹ kàn wá ń bú wa ni ṣẹ̀bẹ́ náà máa ń rárá sáwọn òbí yín náà ẹ̀yin náà celebrate mother's day irọ́ àwa ò mú ọjọ́ kan ẹ̀yin tẹ́ ẹ mú ọjọ́ kan lẹ ti sọ́ di eid èyí tí islam fẹ́ gangan ni pé àlójoojúmọ́ ló gbọ́dọ̀ mọ jí ọjọ́ tẹ́ mọ́ dùn ìyá yín nu àwọn aburú tí ń bẹ́ẹ̀ bí àwọn dé dé dé dé dé dé nìyẹn àmọ́ṣe rí mi tá àti mọ̀ náà àwọn ẹlòmíì náà nu wa níjọ́ tí teachers day bá dé níjọ́ náà lòun náà wà bọ́ sórí internet ó lè bọ́ sórí facebook ọ̀pọ̀ àwọn lè kọ́ lárúbáwá àwọn ọkọ̀ kò lẹ́nu mọ́ àá ah, lèmi wá fi àlà ìlàhà ìlàlá ó ti jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n náà kọ́ kúndé lè mọ̀álìmù wá fi tẹ̀bdìlà káàdà lè mọ̀álìmù ẹ̀yìn ẹ̀kúnrẹ́ rasúlà ni a ah, mò ń fẹ̀mí mo lè rìn sáwọn àfa wa ni má yọ ọjọ́ lẹ̀sẹ̀ ìfẹ́ míì mo rí hàn sáwọn àfa tó kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ògbà ló gbọ́dọ̀ mọ jẹ́ níjọ́ ẹ bá ti ń yọ ọjọ́ lẹ̀ fún yóò ti máa bọ́ sípò àwọn lárúbáwá tó láwọn ń ṣe nàlà àbùfíhìmá fi ń da ènìyàn alábì òní ká má ṣeré wọn àwọn tọ́hábí ànábì wọn a máa ṣeré lọ́jọ́ mi ìṣe ìṣọ́jọ́ ọdún kọ́nà wọn ti ń ṣeré nínú mọ́ṣáláṣí tí aláwọ̀ Aisha radiyallahu anha tá ànábì kọ́bà rẹ̀ tó gẹ́ sọ ẹ yẹn so ẹ̀kọ́ àmọ́ náà bá ti ń sọ pé ah, ó di December twenty ká tó pa nínú ilé wa ó ti ń bá wọn sọdún àwọn ọdún wọ̀n yìí rèé ọlọ́run mọ́sá aṣọ wa kúrò níbẹ̀ o hàríhì hiya al-a'yad al-mubtada'a a wá fi kúnnú tọ́pìkì wa pé àti àwọn al-ahkamu al-muta'alliqatu biha fọ̀mọ́wọ́kọ́ pé tẹ̀lé àlàyé tá ṣe àti yìí bá ti dárúkọ nú àwọn a'yad al-mubtada'a àbí yìí dárúkọ ń bẹ̀ mo rò pé píríncípù tá ti gbé kalẹ̀ ó jẹ́ kó lè máa hàn sí wa o níjọ́ tẹ bá ti ń yọ kíní kankanlẹ̀ tẹ wá mú ọjọ́ yẹn gangan ní target ó ti bọ́ sínú kíní jọmọ́ ó ti bọ́ sínú eid yóò dẹ̀ mọ fọ́ọ̀lù sábẹ́ àyádú alimobtada irú tó bá wá jẹ́ òun ni ó wá gbé dájọ́ pé ṣé ìjẹ́ bídà àtẹ̀ bídà àtún kùfùríyà àwọn bídà àtún gbogbo àwọn ọdún tó wájú ọdún àdáadáalẹ̀ yìí àti yìí tó jẹ́ ọdún ẹbọ yìí kí làwọn àdájọ́ wọn ìdájọ́ wọn náà ni pé ìtọ́bá ti pè ní bídá àlùbídà àti muharrama èèwọ̀ ni o mùsùlùmí ò sì máa gbọ́dọ̀ bá wọn ṣe kódà mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn fi nǹkan kan nǹkan kan ni o láti fi jọ póun náà tiẹ̀ ń ṣe kò gbọ́dọ̀ fi nǹkan kan bá wọn jọ pé òun náà tiẹ̀ ń ṣe nínú sunan abi dawud sẹ́yìn kí mo dákọ̀ síra kẹlẹ́ kẹta tó ní àwọn ma'bud bàbá yìí wá mú ọ̀rọ̀ àwọn kan wá nú àwọn àfà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ń pa ìlànà báwọn èèyàn tí mọ́ ṣe pẹ̀lú àwọn ọdún àwọn aláìgbàgbọ́ yìí wọ́n wá ọ̀rọ̀ àfà gbà alqadi abul alhassan ibn mansur alhanafi rahimahullah قالوا لي من اشترى فيه شيئا لم يكن يشتريه في غيره او اهدى فيه هدية الى غيره فان اراد بذلك تعظيم اليوم كما يعظمه الكفر سبحان الله فقد كفر ولي ẹni tí ọdún àwọn tí ń ṣẹbọ yìí dé ọdún Christmas dé ọdún New Year dé a ní òun wá lọ rèé ra nǹkan kan jọ́nà ìdúnwárà yìí làmìẹ́kùn yẹn ṣẹ̀rí ibi rèrè láwọn ọjọ́ míì kì í sábà rà jọ́nà so àwọn tí wọ́n gbórí ọjà bẹ́ẹ̀ náà kalẹ̀ ìjọ ọdún náà náà máa ń ta ìwọ náà wá lọ rèé rà ẹ̀pẹ́ tí Christmas bá ti dé ó ti ní fìlà kéré jù tí wọ́n máa ń ta àbámọ́ ni lásìkò náà wọ́n dẹ̀ ṣe bí pink báyìí ìwọ náà wá lọ rèé ra fìlà pínkì tó dàbí fìlà wọn jẹ tó wá ra fọmọ tiẹ̀ lásìkò yẹn náà kọ́ wá ní àánú àwọn kan ṣe fàájì ni kọ́ wá ní àánú ẹ̀yin náà celebrate Christmas ni àà sẹ́mọ̀ pé fìlà àwọn ọdẹ ilẹ̀ Yorùbá lélẹ̀ ìrìn ìbìlọ̀ dẹ́bò ní kan pink money tàbí ẹ̀ràn kí láwọn àsìkò náà àwọn nǹkan bí iná bí iná náà máa ń ṣe jáde wọ́n á ṣe bàtà oníná tàbí tọ́yì oníná kí náà tún máa ń ṣe fìlà oníná gbangá àyíò ah, tí ó dá pé lọ sílùkù mọ́ parẹ́ díẹ̀ díẹ̀ ah, ládùúgbò tí ń ya ọ̀gẹ́rẹ́ mi ti wà nù gbọ́nà àwọn ọmọ rírọ̀ ládùúgbò ti wà. so àwọn oríṣiríṣi nǹkan kó wá dirú àsìkò náà ìwọ náà wà lọ ra bàtó níná fọmọ tiẹ̀ náà kíyèsí o ìwọ náà lọ ra ago níná fọmọ tiẹ̀ náà olóhùn ra tọ́ì ìwọ náà lọ ra àwọn ẹgbẹ́ kìnnìkan ní gọ́bù gbàdá kéré jù báyìí lọ dámọ́ra fáwọn kéékèèké ìwọ náà wà lọ́ọ́ ra fáwọn ọmọ tiẹ̀ náà lásìkò náà àwọn àfáà ni ẹni bá lọ rèé ra rú ẹ̀ nírú àsìkò náà tí ò dẹ̀ kí ń rà á tẹ́lẹ̀ àwa nígbà tó tún wá rà á àhàdà sí lọ ń pín gift lásìkò yìí gift tó dẹ̀ kí ń pín kò kí ń pín nígbà míì wọ́n ní tó bá ṣe wé fa in àrọ́ọ̀dà bí záàlìkà tààzí ìmọ̀lẹ́yọ́ kàmáyọ̀ àzímọ̀ olùkàfàrọ̀ ká ní tóun náà gbèrò náà ní pé ah ọjọ́ Christmas ló dé ẹ jẹ́ kájọ gbé e ní arugẹ wọ́n ní irú ẹrẹ irú ẹni tó bá dẹ́rù eléyìí wò fakọ̀dé kafar ó ti ṣe kèfèrí pẹ̀lú Islam ọlọ́dà kò ṣe wá kèfèrí o nítorí pé ìwọ náà ti ń ṣe tí wọ́n ń ṣe anagba Muhammad sallallahu alaihi wa sallam ayike man tashabbaha bi qawmin fa huwa minhum olúwa sọ fún ọ́nà al-Qur'an olúwa ni wa man tawallahum minkum fa huwa minhum ẹnikẹ́ni tóun náà bá ti ń bá wọn ìdẹ̀báwọ̀ títà ń pè ní àtàwálí ó ní tó bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn kí wọn náà wá máa bá wọn gbé ìlàrúgẹ ẹ̀sìn wọn ni wọ́n fi ń ṣe sójọ́ tí mùsùlùmí náà bá tún bá wọn ṣe bí ẹni tó ń gbé ìsìláàmù rẹ̀ kalẹ̀ tó tún wọ́n ń gbé nǹkan mí ìlàrúgẹ ni àwọn àbí bó ṣe ń fáwọn èèyàn ní òun kàn fi ìlà pé òun kàn rà ń tòun ni òun kàn kí ẹ̀bùn ni òun kàn ṣe dáadáa lásán ni òun ò mí ni pé òun bá wọn fi celebrate ọdún wọ́n ní yíhun náà kò di kèfèrí o lakinnahu makru karahata tashbih bil wọ́n níyẹn náà rẹ̀ yẹn àwọn ìyẹn dẹ̀ gbọ́dọ̀ nínú ẹ̀ ọlọ́mọṣẹ́ àṣọ wa kó fún wa àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìyàn sí tí mùsùlùmí ò dẹ̀ gbọ́dọ̀ máa bá wọn ṣe. a rí mọ àwọn àfáà tí wọ́n ní gbọ́dún wọn ní bá dé ká ní ẹyin lásán ní ìwọ wá ń tà ẹyin tútù ìwọ náà wá tún wá ń tà fún wọn pé ah kọ́dún yín bá lè dùn dáadáa mọ́ rí màá ọ̀dà ọjà wá dáadáa ó wá máa mọ̀ ra ọjà kọ́dún wọn bá lè dùn dáadáa wọ́n ní wọ́n gan ti ń rìn lórí ìlànà wọn. ọlọ́mọ sáà sọ gbogbo àná kó ń bẹ̀ àwọn ọdún báwọn wọ̀nyí mùsùlùmí ò gbọdọ̀ ní nǹkan kan tí ó fi pàtẹ́kì mẹ́ kódà ìjọ náà ò gbọdọ̀ dé kí múra rẹ yàtọ̀ sí bọ́sí múra tẹ́lẹ̀ ìmúra rẹ gbọdọ̀ jẹ́ nọ́mà múra ẹ pé ọ̀n lọ́bíṣẹ́ náà ni mo lọ́bíṣẹ́ tiẹ́ òkè ìjọ náà wọ́n ti ṣẹ́ ibiṣẹ́ yẹn lé lọ́bíṣẹ́ máa sùn nulẹ̀ kọ́lọ̀ bá ní kí láyé lẹ́ṣọ̀ kan wà níjọ náà tó lè lọ lọ yóò bá sí alcohol yóò sí kankan jọ náà jòkó rí ara rẹ kí wà sí àwẹ̀ mọ́gbọ́ lẹ́ṣọ̀ nulẹ̀ àmọ́ tó bíjọ́ náà ìwé jọ́ ni wọ́n náà wà ń lọ jàrá ní àná wọ́n náà ń jẹ́ fìlà ni wọ́n náà I just feel ah, ah mo kàn feel like that oh feel like that yo ìwọ náà ti ń bá wọn sọdún wọn ìkànnì nù dájú àkọ́kọ́ tí wọ́n kọ́ so mọ́ oníkí gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń gbé àwọn ọdún báyìí kalẹ̀ á gbọ́dọ̀ ní táàbù fún ọba àwọn pàtẹ́kì nínú ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó bá ń gbọ́dún mọ́lì nínú bí ìkalẹ̀ á gbọ́dọ̀ ní táàtì ẹ̀ fi jọpọ̀ àbá wọn ṣe ẹlòmíì ó máa lóhùn bá wọn ṣe mọ́lì nínú bí náà àmọ́ wọ́n ń pẹ́ ń bẹ́lòpù dẹnu ọ̀nà tiẹ̀ wọn náà bẹ́ẹ̀ bá wọn fowó sí i àwọn wàhálà àwọn afáàyàn pọ̀ náà kan máa sọ̀rọ̀ lẹ́nu ní jẹ́ wọ́n sọ lẹ́nu wà á sọ fún oníkà ànábì ló ń wọjọ́ ọdún méjì ló ní ká máa celebrate eléyìí tẹ́ ìṣe yìí ìdù ni àdádálẹ̀ ní nínú Islam wọ́n sì mọ́rọ́ pa gan wà á fún ẹ bọ́t ṣe bá ànábì gbàwẹ̀ ẹjọ́ Monday ó dẹ̀ ní pé torí péjọ́ tí wọ́n bí òun lòun ṣe ń gbàwẹ̀ níjọ́ Monday kò lè fáìn alhamdulillah kí gbogbo àjọ máa gbàwẹ̀ níjọ́ ẹjọ́ ṣe ìjà máa kù ni ìjà tán òkè káwọn onímọ̀lì nàbí kan declare tó dá gbogbo ẹ̀ alùsùn náà tẹ́ ẹ̀ sọ pé mọ́lì yóò dá oníṣọ́wúṣọ́ ni yóò ẹ̀yìn jọmọ́ mùsùlùmí ẹjá gbàrẹ́jọ monday monday káwọn fi ti mọ́lì ní nàbí kẹta kùn wọ́n ẹ múra sí àgọ́ ni máa ṣe àlá àwọn àdó máa bá yí gbà á níjọ monday monday tábàdẹ̀ síjọ gbàrẹ́jọ monday monday kò ní sógun mọ́ olóbi yásíkíṣẹ́ rí tó ń bí ìyapa ẹnu láàrin àwọn mùsùlùmí ó ní pé kọ́dúrù bá a bá ṣe ń fi tá ànábì mú wa bá a bá ṣe ń fi ilẹ̀ òun náà nìjà ó mọ̀ lọ láàrin wa tá a bá dẹ̀ ti ń padà síbi tá à nẹ́bì mú wa ẹnu wọn ó kò tí mo gbóní mòlúdì bá ní sọ pé àwọn òwúlẹ̀ ṣe tó ní twelve rọ̀bí là áwà lùmọ́ ó jẹ́ pé ẹnu gan òkò kójọ́ ànábì ànábì o àmọ́ bá monday lókù táwọn ni àwa monday àjọmọ̀ gbàwẹ̀ níjọ́ monday tí ìyapa inú wa kò ní sí ìláyẹ̀kúnú kìláàsì لكن الخلاف سيبقى قائما وإلى الأبد لقي باتي كبات سيسين لوتو توتين يقاسين كتي النبي موا تاوى قد أدوى لوري كي انت النبي موا أولا وما سكين أولا وما سكين eléyìí kọ́kọ́ dí ọ̀kan lára àwọn ìdájọ́ tó so mọ́ gbogbo àwọn ọdún aládàádálẹ̀ ó ní pé a gbọ́dọ̀ bá wọn fi nǹkan kan bó ṣe lè wo mọ́ láti pàtẹ́kì má tajà níjọ́ náà tí pé ká ní ìrẹsì tútù lọ́mọ ń tà àní ọmọ sí ṣọ́ọ̀bù ńjọ náà àwọn tó bá ti mọ̀ pé ah irú ìrẹsì ọjọ́ tèmi báyìí fúnra pé èmi lọ jẹ́ ó yá dáadáa wọn náà wá mọ́mọ́ lọ ra ọjà wá sí ṣọ́ọ̀bù rẹ bẹ̀rù ọlọ́run ọba rẹ o tí ṣe ìtọ́nu ti tàn níbi ọjà rẹ láti lè tó fi ọjà títà tó fi ràn wọ́n lọ́wọ́ lórí ọdún owó wọn ọba yọ̀ǹda fún wa náà yóò mọ̀ tún wá dàbí pé àkódà ah, àwọn alájìgò wá ṣọ́ọ̀bù àwọn gẹ́ ń ṣe ọdún wá sí ṣọ́ọ̀bù kan tún wá mọ dírèdì ọjà rẹ gọ́ọ̀mọ̀ tà so kí n kó sàṣàpẹrẹ pé alẹ́ mi ò bá yín ṣe ọdún lọ́jọ́ tèmi mùsùlùmí gbọ́dọ̀ dúró lórí ìwé lè so gbogbo ọdún tó bá bá wa láyé ṣíṣe ni kákúrò lórí ẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ tí ò ní bẹ́sìsì ni ọ̀rọ̀ tó yẹ báwọn ẹni tó ń sọ gan wà lé ó láṣẹ nítọ́dún àwọn oníkí pankẹ́rẹ́ bá dé àtàwọn oníkòbókò wọ́n èyí máa bọ̀ tàjọ́ náà tó ló ti di ká máa nara wa lọ́rẹ́ àti máa síra kò ní lè bọ́ tàbí kó wá síra ìwọ́lùlẹ̀ ní gbogbo ọdún tó máa báyé láyé ní kéèkì ilé ògbé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì táwọn ọdún yìí bá wá dé àwọn èèyàn a máa pín àwọn nǹkan ní jíjẹ wọn a máa pín àwọn nǹkan gẹ́gẹ́ bí ẹ̀bùn àwọn onímọ̀ olùdínà bí náà ti ń pa mọ̀lú àbí ọ̀hún tí ìmọ̀ sí ládùúgbò yìí àti táwọn ọmọ olùdí àdúgbò tí yóò bá ti rówó ṣe ni o ọrọ̀ ṣe àti rówó ṣe à àwọn onímọ̀ olùdí tààrà wọ́n pa odidi màálù wọ́n gé kéèkì wọ́n tún wá gbé kéèkì yẹn kalẹ̀ wọ́n tún wá kọ Muhammadu Rasulullah wọ́n ti tún bọ́ bẹ́ẹ̀ wọ́n ti ti pẹ́ra ọdún gbọ́dọ̀ gbọ́dọ̀ dìde tún ẹ̀yìn lébí ẹ̀rọ àkùṣe ó sì mú kéèkì ó sì mú ọbẹ̀ ó gbèsè kéèkì happy birthday to you happy birthday to you Muhammadu Rasulullah mọ́ ìwo life adé to you subhanallah muhammad ti bẹ nínú sàárẹ̀ àbí mi àdìnàwí lè yà ni àtàlà òbí ọkùnrin náà kákà máa fi ọpọlọ àwọn èèyàn kákà máa fi ṣeré torí jíwọ ẹgbẹ́ kan fọpọlọ àwọn èèyàn ṣeré báwo lè jẹ́ pòkú tó ti kú olè ń gé kéèkì fún gbogbo àwọn ọmọ ìjẹ máa ń ṣe bẹ́ẹ̀ jẹ fún ṣe báwọn náà máa ń gé kéèkì fún ara wọn àbáwọn kọ́ náà máa ń jẹ fún

wọ́n pa àgbò wọ́n pa màálù wọ́n pa ẹran mùsùlùmí òdodo má bá wọn jẹ́ nú ẹ̀ wọ́n béèrè fatwa ìlọ sheikh muhammad eh, salih fawzan habibullahu ta'ala wàrà peter bá ń ṣàwọn mọ́lìdì nàbí ìdáwọn nǹkan tí wọ́n bá ń pè mẹ́ta lè máa jẹ́ àwọn ajú fatwa pé ọ̀gbọ́dọ̀ máa jẹ́ tẹ́ẹ̀mù àwọn èèyàn wa àwọn ní mọ́sálà kìlàfíà mọ́sálà kìlàfíà àwọn bá sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹ́ eh, fatwa ṣékùsẹ̀ fawzan yóò lẹ́rìí ah, nítorí pé ṣé wọ́n pa ẹran yẹn sí di òòṣà ni èmi wọ́n pa sí di òòṣà àìlẹ́kọ̀ọ́ tó náà ní sí ìmọ̀ ń bírú ẹ̀ táwọn àfáà bá ń ṣerú fátíwá yìí ìwọ́n tó ọ̀bá gbàgbọ́ yìí ẹ̀ ẹran nìkan náà pè ní ẹran haram ìrẹsì tẹ́pẹ̀ yẹ kọ́ náà pè ní ìrẹsì haram a máa ń torí nǹkan tí wọ́n fi sọrí olófà ẹran òkú tó bá pa ẹran fókù tọ́bi ṣe sàárà ẹran ń kọ́ ló burú ó jọmọ́ gbọ́ wọ́n ń ṣejọ́ mẹ́jọ àwọn aláwọn pẹran àbí tẹ̀pẹ́ sàárà làwọn máa pè ẹ̀rọ yẹn kọ́ ni àwọn àfáà máa takò in tí wọ́n ń takò tó fi ní ẹ má bá wọn jẹrú àwọn oúnjẹ bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ fi nǹkan kan fún wọn pé àní ń tẹ́ gbé kalẹ̀ yìí ó takò ṣẹ̀rí ọlọ́run nítorí ẹ̀ oúnjẹ tẹ́ ṣe ń bẹ̀ àwọn ò ní bá yín jẹ kó lè máa jẹ nǹkarọ́n lil munkar wọ́n bá ti rí táìwí ẹ máa lẹ́ ṣe tàṣílù mọ́sálà tàṣílù mọ́sálà ọlọ́mọ́sá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó bá wọn fà bá ń sọ ogun nǹkan báwọn yìí àwọn nǹkan tó máa ń bí nìyẹn kó lè máa jẹ́ jàjẹ̀rù kó lè máa jẹ́ nǹkan tá a fi kọ dí àwọn ẹni tí wọ́n bá ń ṣèbàjẹ́ àbí nígbà tó náà bá rí kó kó pa màálù tí gbogbo yín ò bóun jẹ yóò ṣe kí ni jọmọ yóò dùn tó bá ti dọdún tó ń bọ̀ kò ní pa mọ́ sí kí ni jẹ́ ẹ̀ fi nǹkan yẹn kọ́ wọn lẹ́kọ̀ọ́

àwọn orú nǹkan báyìí á sára fún Christmas New Year òun tó wá ní ìdájọ́ ọ̀tọ̀ ṣe hàn páwọn ọdún tẹ́lẹ̀ àwọn ọdún tí wọ́n fi ń polówó ẹbọ ni àwọn ẹran wọn tí wọ́n bá panú ẹ̀ láti mọ̀ rí táwọn àfóòmọ́ ní àwọn ẹran tí wọ́n bá pa níjọrú àwọn ọdún yìí a gbọ́dọ̀ jẹ́ tí ó rí pé ìdájọ́ òhìlà bí yìí lè rí rí là ìdájọ́ pé wọ́n pa nǹkan mí ìfọ́lọ́wọ́n ọba lágbèlè lórí àmọ́gbà tó wá kú pé ìtàn bá wá pa ń kọ́ tó bá ku ẹ̀wọ́n pọ̀ ń pé èso wọ́n ń pé drinks wọ́n ń pé omi wọ́n ń pé nǹkan kan tá a wá lè jẹ́ àbá àlewá bá wọ jẹ́ èyí ò ní ta bá wá padà sínú tíra àmọ́ wá di táwọn àfọ́mọ́ àfàmọ́ra wọn lọ́rọ́ àmọ́ ra wọn tí wọ́n ní ọjà dà àmọ́ rí wọn kọ́ àwọn àsáàrù wá wá àsáàrù yẹn lọ́wọ́ Aisha radiyallahu ta'ala anha àtàwọn àsáàrù mi kẹjẹ ká wá kọ́kọ́ mọ̀ nǹkan kan ṣé láwọn ẹ̀rí tá a máa ń kó wà náà ó yẹ ká tún jẹ́ ó yéra wa pé gbogbo ẹnu àwọn àfọ́ òtún kò lórí táwọn ẹ̀rí náà lálàáfíà bẹ́ẹ̀ ni ò ṣe kọ́kọ́ kò lórí pé ṣá lè mọ́ gba nǹkan míì tó yàtọ̀ sí nǹkan bá ń pa táwọn kan láwọn gbà táwọn kan láwọn ò gbà ẹ̀rí táwọn tán láwọn ń gbà tún wá mú wá ẹnu òtún wá kò lórí pé ṣáwọn ẹ̀rí mi gan-an tó lálàáfíà ká lè máa mọ bí àwọn ọ̀rọ̀ yìí ṣe lágbára tó nínú Islam ká lè máa mọ orú ojú táwọn àfáàfin wò ó ìdí nìyẹn lóòótọ́ ó lè jẹ́ mọ́sálà ó lè má jẹ́ mọ́sálà tá a lè koko mọ́yàn lé lórí nígbà tí ó bá ti lo tí wọ́n bá pa náà a máa ń tá a gbọ́dọ̀ jọ mọ ní mubahasa a gbọ́dọ̀ jọ mọ jọ gbé yẹ̀wò ẹ ká jẹ́ kíkiní ìkó dúró lọ́tọ̀ ká tó máa lọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti fẹ́ kí ààlà ọmọ ọbẹ̀ láàrin àti àwọn àwọn aláìgbàgbọ́ olúwa ní lakum dinukum waliyadi ẹ̀yin ẹbí ẹ̀sìn yín mú káwa náà ká di kíni mú ká di ẹ̀sìn wa mú. ó máa ń bà mí nínú jẹ́ pé ọlọ́run ló máa ti ń dààmú àwa mùsùlùmí. ṣẹ́rí alùwàlá wọlbàrọ̀ àwọn kèfèrí ìgan gbọ́ yé jù wá lọ. ó mẹ́rú ọlọ́run ọba kan. iléyà dé ó sì pẹ̀ràn ya bí ìyá àṣẹlẹ̀ kan wá ń bẹ ládùúgbò rẹ̀ ó sì tún ṣe rẹ̀ sì fẹ́ràn ó sì fẹ́ràn bí mẹ́ta àbí mẹ́rin lórí rẹ̀ sí ọ̀yà ẹgbẹ́ lọ fáwọn ìyá bí ìyá Michael àbí ìyá Joshua rẹ̀ wọ́n gbé lọ́dọ̀ ẹ̀ ẹni tó gbé wá gangan náà bóyá sílẹ̀kùn báyìí aláàjì kìí náà gbẹ́ràn àwọn òkè ń jẹran léyà nǹkan Christian ni wa ẹ lọ dá padà fàlàjì wọ́n dá padà o lẹ́yìn gangan náà tọ́ àmọ́ ìtumọ̀ bẹ́ẹ̀ sọ ìyọ́nà òde ṣẹlẹ̀ sẹ́yìn. the same alájì tá a wá wí ọlọ́run tó wà fẹsẹ̀ àwọn náà lọ́rùn àwọn wá ń kọjá lọ ìyá Joshua bí ìyá Michael ta sọ wọ́n wá fẹ́ ṣe ìkórè ní chọ́ọ̀ṣì tiwọn wọ́n wá pé envelope kan báyìí tán ti ya kílè tẹ̀lẹ́ àti kórè tán ya fúrúùtù pẹnápù gbogbo ẹ̀. ó dẹ̀ ah aláàjì mo ti wáyé mo ti ó ti wọlé lọ ó ti lọ mẹ́mẹ́ lóko ah abẹ́sẹ̀ ìkórè ní jọ́ọ̀jù wa ni ó dẹ̀ wọ́n pé ah ẹ̀rọ lólùfẹ́ ọ̀rọ̀ ní ládùúgbò ìjẹ́ àwọn àrídásí ni eh, aláàjì ti tẹ́wọ́ gbà á aláàjì wa gbà á tán ni wọ́n á délé ìyàwó wọn bá ní ah ìyẹn kàdé ẹgbẹ́ lóko ni ah bàbá kí ni eléètò àlọ́wọ́ yìí ah ya michael yẹn wàhálà rẹ̀ pọ̀ gan mo kọjá lọ báyìí lókàn fún ìyẹn kan ni ah ṣé ẹ̀ẹ̀rán ti pé ń gbà a gbé oúnjẹ iléyà àtẹran iléyà lọ fún ẹ̀ẹ̀rán tí kò rí jẹ́kì ẹ̀ wọ́n ní ẹmọ rántí à ẹ̀yin náà wá sọ̀rọ̀ ní à mo mú wálé náà ní pé tó ìwọ náà wá bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin à sọ tako ẹran iléyà sọ sọ fún yín pé kọ́kọ́ òun dé kó lè sí nǹkan tó ti bàjẹ́ máa mùsùlùmí lára ẹ̀yin náà aqidatul wala wal bara pẹ̀kọ́ tó máa ti ẹlòmíì ẹ jẹ́ dúró tẹ̀sí wa ká dúró tì tán yanyan kádẹ̀ dúró kádẹ̀ kádẹ̀ lè ṣe ìfikọ́rù pẹ̀lẹ́sìn wa tẹ́lá àwọn àyà kan wà ní alukur'an káláwọ̀ èèyàn mọ́gbọ́n tán lè dọ́gbọ́n fi parẹ́ ni wọ́n bá lọ parẹ́ ìwé làwọn àyà lakum dinukum waliyadin ẹ jẹ́ ká dúró láàyè wọn bí ẹ̀sìn wọn níbi ẹ̀sìn tiwa náà a ah, ní kó dijọ́ ọdún wọn kéèrè yọ bọ́m̀bù wọn àbí dáǹsọ ni ẹ náà lọ bọ́m̀bù wọn àti lọ bọ́m̀bù wọn lọ́wọ́ bó rẹ níyẹn náà onítọ́lọ́wọ́ bá sọ fún wọn ní alukur'an oníkọ́lọ́ lẹ́nu ọlọ́run ọbọ̀ kọ̀ fún yín nípa àwọn ẹ̀sùn pé wọn lè jáde kúrò nínú ìlú wọn àdẹ gbógun tì yín wọn àdá ká dí ẹ̀sìn tí wọ́n mú káwa náà ká dẹ̀ di ẹ̀sìn wa mú ọlọ́mọ́sà fún wa ní àgbọ́yé rẹ̀ so àwọn ọdún àdádálẹ̀ táwọn èèyàn bá ti ń dálẹ̀ bí mùsùlùmí ti máa ń bá lòrè àkọ́kọ́ ọ̀dájọ́ láti sọ yẹn má fi nǹkan kan bá wọn participate nínú ẹ̀ má fi nǹkan kan fi jọ pé wà àti jọ ń ṣe kó ní kálukú ó máa ṣe tiẹ̀ kò mú dàdá ní nítorí tiwa náà bá dé tó máa ń torí ẹ̀ làwọn náà ṣe ní kí àwa náà kú ọdún kọ́mọ̀ kí wa kò lé tó báyẹ̀ kọ́mọ̀ ṣe tiwọn sheikh islam ibn taymiyyah rahimahullah inú tíra àwọn iqtida sirat al-mustaqim mukhalafata ashab al-jahim ọlọ́wọ́ sábà sanwó ní ẹ̀sọ́ lórí tẹ́lí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n fọ́ yẹ́bẹ́ yẹ́bẹ́ yẹ́bẹ́ tí wọ́n dẹ̀ fọ́ sí wẹ́wẹ́ dáadáa kọ́lọ́ mọ́sá fún alẹ́ àgbọ́yẹ̀ rẹ̀ àwọn àyà nípa àríkà gba ìbéèrè lọ́rọ́jọ́ ti lọ bá a ṣe ní àwọn àyáàdù zamaniya a tún ní àwọn kankan náà tá ń pè ní àyáàdù makaniya ṣẹlẹ̀ àwọn àyáàdù zamaniya ó ní gbogbo àwọn kan tá ń kà látàárọ̀ àwọn èyí tí máa ń padà wá tó ṣe pé ọdọọdún là á máa ń ṣe ìgbà là á máa ń ṣe ọjọ́ là á fi máa ń ṣe àwọn míì wá ń bẹ mọ̀káànù ni wọ́n ààyè ni àmọ́ ààyè yẹn àwọn èèyàn ò mọ̀ wá bẹ̀ wọ́n bá wá lọ́dún yìí wọ́n tún wá bẹ̀ ńgbà míì ó lè mọ́jọ ọdún wọ́n ta mọ̀ wá bẹ̀ mọ́ wá ṣe nǹkan kan èyí ò là ń pè ní al-Eidul Makani mùsùlùmí ò gbọdọ̀ nírú ibi tí ó rí báyìí náà àyàfi àwọn ibi tẹ́sìn bá mọ́ wá ní irú à ń lọ Kaaba al-Hajj gbogbo àwọn mọ̀kọ́mù Ibrahim láwọn àyè tó jẹ́ àwọn àyè ẹ̀ṣà àyè ẹ̀ṣà tẹ́sí bá pè láyé ẹ̀ṣà fún wa ó náà lágbọ́dọ̀ mọ́ pè láyé ẹ̀ṣà amọ́tẹ́yìn kẹ́ gbébì kan kalẹ̀ kẹ̀ní inú ààyè ibi tá a wà yìí ààyè ibi ti dàyè àṣẹ ó gbọ́dọ̀ wọnú ààyè yìí kí kíní kan mọ́mọ́ ṣẹlẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn nírú ẹ̀ àwọn ilé ìnàlẹ̀ ìdún mẹ́kàánì ọlọ́mọṣà fún wa ní rẹ̀ ọlọ́jẹ́kọ́rọ̀ ọlọ́wọ́n wa ti fi rọ́pò ọdún táwọn eléyìí máa ṣe òun náà ni ìdùn fitri wà ìdùn al-adha ká dunnú nú ẹ̀ ká yọ̀ nú ẹ̀ ká ṣe gbogbo nǹkan nú ẹ̀ gbogbo nǹkan míì táwọn èèyàn bá ti wá ń gbé kalẹ̀ tí wọ́n ń pè ní day tí wọ́n ń pè ọ́ pé lọ́dún o wọn àpé lọ́dún o ṣùgbọ́n tí wọ́n ti máa ń tágẹ́ẹ̀tì ọjọ́ tó wáyé pé eléyìí ti wáyé ná a tún ń retí kí ìmí iná mọ̀ wáyé ipò ibi tá a mọ̀ gbé sí nípò minal àyáàdí al mubtadaa nínú àwọn àdádálẹ̀ ọdún táwọn èèyàn fọwọ́ ara wọn gbé kalẹ̀ yìí bá dẹ̀ ṣe máa bá lò ní pé a gbọ́dọ̀ bá wọn pàtẹ́kì nínú ẹ̀ àmọ́ àwọn ẹ̀bùn tán bá wá ń fún wa tí kèé ṣe tí wọ́n dú àtúntúbálé bíbí àwọn mólúdì nàbí àwọn ilé ọdún tó gbé wọnú ẹ̀sìn wa ni láti gbogbo nǹkan tako èyí tó jẹ́ tàwọn kèfèrí èyí tó bá panú ẹ̀ kábọ́kábọ̀ bá wọn dé díẹ̀ èyí tó bá panú ẹ̀ àti jẹ́ ká mọ̀ pé ẹnu àwọn àfọ́ kò lé lórí àmọ́ bí ò ṣe kò lé lórí náà Ona náà lẹ̀rí àwọn tí wọ́n ló wọlé náà ẹnu òtún kò lórí ẹ̀rí wọn ìyẹn gbọ́dọ̀ jẹ́ kí mùsùlùmí máa wò pé in tó bá mẹ́nu àwọn àfá kùn tó báyìí tí ẹ̀ jìnà sí i tí kẹ́nu àwọn àfá àti ẹ̀wà kùn tó tó báyìí ah díẹ̀ jìnà sí i táti ẹ̀wà wo pé òkè ǹjẹ́ tí ń bá ti ẹ̀bá wọn tí ń bá gba mínírà tán fún mi jọ náà ṣé ìyá ò jẹ nínú ìyẹn pé tí apá inú bá lọ láàrin àwọn àfà tí wọ́n bá mọ sáǹdì kan fi pé tó bá dúró síbẹ̀ ó ti satisfy àwọn àfà méjèèjì wọ́n níbẹ̀ ni ó dúró tọ́mọ̀ pé àfẹ́ eléyìí ò ní rí ọ lẹ́lẹ́sẹ̀ eléyìí náà sì ní rí ọ ní ẹlẹ́sẹ̀ lápòjúwe ṣẹ́wọ̀n pé àwọn àfà tí wọ́n ń bá ní ẹ má gba nǹkan kan níjọ́ ọdún wọn àti tí ó tọ́ ni o àmì àti tí wọ́n dú ni o àti tí wọ́n àdú ẹ̀ gbọ́dọ̀ gbà ọ̀hún ní mímọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n táwọn bá ilé gbà wọ́n mọ̀ rí ọrùn gẹ́gẹ́ bí kíni ẹlẹ́ṣẹ̀ tí wọ́n gbà pé ó tako ṣẹ̀ríà àwọn àfáà tí wọ́n sọ pé èèyàn lè máa gbà àwọn gbà pé ẹni tó bá ń gbà lọ́dọ̀ tàwọn tí ìbáṣà ti ṣe nǹkan tí wọ́n dú àwọn òrí ní ẹlẹ́ṣẹ̀ so ẹnìkan òrí ní ẹnìkan nínú àwọn méjèèjì yóò máa rí ẹni tí ń bá ń ṣe nǹkan yìí bí aláṣẹ ètò àwọn àwọn ni wọ́n mọ̀ ríyàn bí aláṣẹ ètò òun làwọn ẹni tán bá lẹ̀ gbọ́dọ̀ gba nǹkan rárá ìyapa inú tí wà bí ìyapa inú wà ìyapa inú yìí a lè mórí bọ́m̀bì àbá a lè mórí bọ́m̀bẹ̀ tí a lè ṣe al-khuruj min al-khilaf àbá a lè ṣe bí ọ̀rọ̀ yìí a lè ṣe ọ̀nà ó lá lè fi ṣe al-khuruj min al-khilaf a lè fi bọ́m̀bì ìyapa inú àwọn àfà àwọn tí wọ́n lá lè gba ẹ̀bùn tí wọ́n bá dú ṣé wọ́n ní dandan ní kágbà ṣẹ́pẹ̀ ní wájib ṣẹ́pẹ̀ ní mustahab ṣẹ́lágbàládá tá a bá gbà hàn ah, lágbàládá ipò wo ni wọ́n gbé sí ipò mubah ipò pé bọ́ bá gbà àwọn òrí ẹlẹ́lẹ́ṣẹ̀ àmọ́ bọ́ bá sì gbà náà àwọn òrí ọpọ́ gbà ládàá ajá sí ṣé yóò bá gbà lọ́dọ̀ bọ̀tọ́ ọ̀bá gbà ẹ wọ́n gbà kó wú ọ nì tọ́ bá sì gbà ó wú ọ nì tọ́ bá wá náà gbà wọ́n gbà kó kè no problem àwọn tí wọ́n wá ní kéèyàn ó mọ̀ gbà á ìjọ téèyàn bá léyìn ò gbà ẹ̀rá òkú ni wọ́n rí yàn ó fẹ́ hàn ó tiẹ̀ tún wá dúró déédéé dáadáa níbi àwọn ọ̀rọ̀ báyìí dà míì a máa ń wá pé kéyìfà nakhruju min al-khilaf ìyẹn ló fi jẹ́ kó mọ̀ ń yà wá lẹ́nu tó yẹ pé kìláàfù tó yẹ ká máa wá bá ti sáńkù ó ní bọ́rọ̀ mi ìbá tún wá délẹ̀ bẹ́lò mi ó wà kọ́kọ́ mẹ́rin wa ọgbọ́ ṣé ọkọ́kọ́ mọ̀ pé mọ́sálà yẹn kìláfíà nínú ẹ kí ló fẹ́ ká mú bí yíò ó jẹ́ kìláfù kò jẹ́ kìláfù kí ló fẹ́ ká mú bẹ́ ìyẹn kọ́ ni jẹ́lì ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó ẹ já wo bù láti lè bọ́ ọ̀nà táàtì fi bọ́ kò lo kìláfù àwọn àfa ó ní kí ẹja àfẹ́ kan pa gbogbo ẹ̀ náà tì fún abáṣe ní agbára wọn abẹ́lú ọ̀rọ̀ bí mọ́nìyàn wà kọ́rọ̀ mi wà ìzìhìn wà fọ́nì ayé wà ìyá àkọ́mọ̀ ilẹ̀ náà fi àánú ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك